الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى والصلاة والسلام على رسول الله ọ̀rọ̀ tí ó ti gbogbo ìrànlọ́pẹ́ oore tó bá ṣẹlẹ̀ sí kó wá kò jẹ́ tó mẹ́tọ̀ọ́ sí ọpẹ́ lórí oore yìí ju ọlọ́pàá àṣẹ àti ọ̀há owó ẹ̀lọ́ àwọn àjẹ́lì fọ́nà ọba yìí òun náà ti ọba tó wà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam sí gbogbo ìran ọmọ ènìyàn pátápátá ọmọ tó wá ṣe lè yìí àáfíẹ́ ilẹ̀ fẹ́ẹ̀kọ̀ ọ̀kanwá ìgbọ́nà ọba yìí ọba àṣírí ọba yóò lóògùn bẹ́ẹ̀ ìgbòlọ́bà kan kò sáàpìwé fún nínú iṣẹ́ tí máa ṣe kò sáàbìjọ fún nínú àwọn ìròyìn rẹ̀ àwọn àtọ̀ àtọ̀ rẹ̀ àtọ̀ ìjẹ́ rẹ̀ fún olórin wa aṣíwájú rẹ̀ dá ẹni tó dá jùlọ ní gbogbo ẹ̀ka tọ́lọ̀ ọba dá owó náà tó ti lo ìjọsọ̀ àwọn ìjọ lọ àdẹ́bùwà àpapọ̀ àwọn ilé àkàbí ọlọ́pàá ọ̀kẹ́wọ̀n sàhábà lápapọ̀ ọlọ́run ọ̀rẹ́ wọn káàrí gbogbo àwọn tí àárín lórí pàtẹ́ wọn àwọn àti ọlọ́pàá láti ààrùn tààlá irú àpá àti ìjẹ ọlọ́pàá tọrọ yìí ọlọ́ wọ́n yọ káàkiri láàrin wọn wọ́n sì yọ wọn كتاب الله تعالى أيام كرامة إذا اليوم لعربي أولادي على أعمال الخيرية في شهر رمضان àwọn iṣẹ́ èyí tó dá sí pé ẹ̀sìn wá gbà níbi oṣẹ́ olóore àwọn iṣẹ́ olóore yìí tí èdè àti yí tààkọ̀lọ̀ ṣàtójútó rẹ̀ nínú oṣù ọlọ́run àjá ṣùgbọ́n owó tààlà ọ̀dá kú bí ìjọ́ mélòó kan tí ó fi wọlé ìṣáàlá ọ̀rọ̀ tí ó rà bí ìjọ mọ́ndé àwọn oṣù lọ́rọ̀ bá kádàrá nínú agbára rẹ̀ àti àwọn rẹ̀ tí wọ́n rújú jọ mọ́ndé ọ̀rọ̀ láàrín ọjọ́ ọjọ́ ìjọ àwọn bá wọ́n ṣùgbọ́ ọlọ́dẹ̀ tí mo bá rí ìjọ tí yóò máa jẹ́ ṣàbáàmù láti ajá ní kí àwọ̀ yóò máa pẹ̀lẹ̀ ní ọjọ́ wẹ́nẹ̀sì tẹ́lẹ̀ ìtako ìlànà àti kéde èyí tàkọ́ káàkiri tí wọ́n ní àbá kan nínú agbègbè òun máa ń jẹmọ́ rẹ̀ inú pẹ̀lú òkú ọlọ́ lọ́mọdánà yóò bá bẹ̀rẹ̀ ní ọjọ́ kìrì àwọn kàtà ní ọjọ́ ní ọjọ́ mẹ́rin ṣẹ́rí bí ọmọ ṣe ẹ̀jẹ̀ alákọ̀ọ́kọ́ kò fẹ́ tóbi jọ ẹlẹ́ẹ̀kejì òun wípé tẹ àwùjọ mùsùlùmí láàrín tó máa ṣe rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ó sọ fún wa pé in tí ó ṣẹlẹ̀ òun ṣe òun abala àkọ́kọ́ kò fẹ́ kan nígbà wọn lórí الخلفاء المسلمين ààrin kanú wọn tí wọ́n mú ọjọ́ ìrọ̀rùn ìlú àbí ààrin kanú wọn tó wá ní ọjọ́ lọ́dọọdúnmà tó wá ní pẹ̀lú kọ̀ọ̀lọ́ ìjọba ìlàpẹ́ ẹ̀rùn láì mọ́ orí láì ní ìlẹ́jọ́ ìjọ ẹlẹ́ẹ̀kejì wípé nínú àkúrú èyí lẹ́gbẹ̀ẹ́ ṣe onígbé yóò bá jẹ́ kí wáyà nàìjíríà kò ní yóò ṣẹlẹ̀ yóò lọ sí àwọn àbúlé rẹ̀ tó ní pé tó sọ yóò bá wà lọ ilẹ̀ ọ̀dọ̀ nàìjíríà àwọn ọ̀pọ̀lọpọ̀ sí lẹ́nu bóyá bá wá ní àlóṣù ó ti lọ wá ìdílé àwọn tó lọ pé tiẹ̀ ló sọ àwọn tó ti tẹ̀lé ẹlẹ́dẹ̀ẹ́ta bẹ̀rẹ̀ òun ó sọ fún wa wípé òun kan tí ó ṣẹlẹ̀ lọ́la torí tí ó ṣẹlẹ̀ lọ́la ẹni fún òní máa fa rẹ̀ tó fi ọlọ́pàá rẹ̀ dáa à ń ṣe léyìí fún wa kárí bá a pé àwọn tó bá tọ̀ sí ẹni tọ̀ ọ̀láyọ̀ àpapọ̀ àbí ọlọ́pàá àdúrà ọlọ́pàá. èyàn fi ọlọ́ọ̀bá ẹ̀wárí àṣẹ olóore ìwádìí àṣẹ ní ọ̀pọ̀lọ́. ìpínlẹ̀ táà gbọ́dọ̀ gbọ́lé òun ní wípé ṣẹ́ rí nínú àkọsẹ́ táà alìmọ̀tàdíkìá àwọn iṣẹ́ tó jẹ́ ìjọsìn èyí káàkiri fi ara ṣe alákọ̀ọ́kọ́ àwọn iṣẹ́ yìí àsọ̀lẹ́ra ṣe tàbí kí àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ayẹ̀ èyí lọ́wọ́ àlọ́ àti ààrẹ tó ṣe lọ́nà pé ìrìnàjò rẹ̀ ṣe láwọn ọmọ náà rẹ̀ á gbìyànjú láti máa fi sáàkó á gbìyànjú láti máa fi pè láwọn ìjọba mọ́ṣáláṣí ọmọ ìwà kó tó àwọn ọmọ rẹ̀ yìí sá á wà tún wá ṣe olúkòkòrò láti kó tó àwọn àbáṣe náà wá sí láwọn ọmọ tó gbogbo láti gbogbo àtàwárí àwọ̀wáṣí àwọn ìrún àṣepọ̀ rẹ̀ èyí tí máa wá síwájú ìwọ̀n ọ̀ràn ẹ̀yà tàbí èyí tí máa wá lẹ́yìn ìhóhùn ọ̀ràn ẹ̀yà àkùnjò. Bẹ́ẹ̀ náà, nínú àwọn èrò tàbí ẹ̀ka ó ń gbó láwọn ìwọ̀n àṣepọ̀ rẹ̀ nínú oṣù mọ̀tọ́rọ̀ òun náà ní ìṣù láti tò ha ààbòtò ìwọ́nà sí náà nínú àwọn ọ̀run táàbù lójútó nínú ọ̀dọ́ òun náà ní ìṣù láti ṣe ìhun èyí tí ààbòtò lẹ́yìn ìgbàta ìgbòkò sí mọ́ṣáláṣí nígbàtà nípa ìṣòro àwọn aṣàkà ti ọlọ́ tí tó lọ sí tó omi jáde gbogbo wa jáde lẹ́yìn tí ọkọ̀ ṣẹ́lú tó jáde àwọn àti àyàkìlà méjì àlẹ́bíwá mahamadu lásẹ́lẹ̀ àlẹ́bí ní ẹni bá ṣe léèkì nígbàmí gbogbo ẹ̀sán tí ó gbà òun náà ni ẹ̀gbọ́n ẹ̀dínlógójì ọmọ àdìyàjì nínú bá gbogbo láwọn ọmọ òṣèlú rẹ̀ nínú ọ̀pọ̀ òun náà ni láti àwọ́wì lẹ́yìn àwọ́wì yìí á kò ní áàbòdó ìyàwó lẹ́yìn torí a rí lọ́pọ̀lọpọ̀ tí àtàrà ilẹ̀ wa bí tàbí wa ìrọ̀kan ìyàwó lẹ́yìn wa ìrọ̀kan àpọ̀lọpọ̀ àwọn ilẹ̀ rí tàbí wọn náà ní ìyàwó lẹ́yìn wa àwọn tòríkọ́ àti ìrántí àwọn olùwárí ẹ̀rọ fi wá wà lọ́tọ̀ kí á fi lè wá ní ọ̀tọ̀ tó ti ẹ̀dá ní wípé tààrọ́ fi tàbí kì á fi lè kì á fi lè lọ́tọ̀ kó jẹ́ tààrọ́ nínú tí a tún kílẹ̀ fún láti máa ṣe níṣẹ́ olóore tí wọ́n bá òun náà ni ṣìlọ́ àlùkò hàn áàkà àlùkò hàn kìí púpọ̀ àtọ́fọ́wá àwọn tó láti wọ́n tó kọjá bí wọ́n ṣe mọ́ kó lókè ìka àlùkò hàn kìí sí àwọn tó ṣe á táwọn kan wá ní pé bàbá àwọn eléré yìí káwọn náà gbé èyí ó béèrè pé ká gbé aka àlùkò àdìrò kan pẹ̀lú àwọn òṣèlú àmìkà àlùkò á pẹ̀lú àwọn ìlànà àmìkà àlùkò á pẹ̀lú tí wọ́n ní àgbèkà àlùkò á ti láti lọ gbára láàlá ìgbà àdìgbò نبي الله عز وجل أعبد ما نشاء الله على نفس الاتحاد تحديدا إذا شاء الله إذا شاء الله إذا شاء الله إذا شاء الله إذا شاء الله إذا شاء الله إذا شاء الله إذا شاء الله إذا شاء الله إذا شاء الله إذا شاء الله إذا شاء الله إذا شاء الله إذا شاء الله ide ahe ad na arihi ụhụa aụ anụi atee ẹnu wa kópa sóko níbi ìbáṣe ní ìbáṣe ọlọ́pàá àgbà. Ẹwà ìfẹ́ sí ta mọ́lá sọ yìí, kó wá sọ̀rọ̀ ti ọlọ́pàá àgbà ti tójú, kábàrò tí ó tọ́, kábàrò tí ó tọ́, ìtọ̀wọ́ kábàrò tí ó tọ́, ìtẹ́ẹ̀tẹ̀ kábàrò tí ó tọ́, lápára ìrújọ ọlọ́ọ̀bá yìí òun náà ní wípé ká máa gbọ́ wà sí ìrọ̀lọ́ wọ́n ti gbọ́nà àfíà wọ́n ti ràn wọ́n tún náà tí wọ́n tọ́ sọ́nà lórí kí ọlọ́run fẹ́ kí ọlọ́run fẹ́ kí ẹ̀rẹ́ pípa kéèkì wọn tó jẹ́ àmàṣe kí ẹ̀rẹ́ wọn àwọn àtúnà sọ́nà

iṣẹ́ láti rọ̀rọ̀ lọ́wọ́ gbogbo àwọn ṣẹlẹ̀ láàkà yìí áàpù fún ààrẹ làwọn ló ṣe rí yóò fi bẹ̀ṣù fún wáyé lọ́wọ́ lọ́wọ́ máa lọ sí ààrẹ lára àwọn ṣe lórí kò rẹ̀ ṣàdúrà àwọn ṣàdúrà nínú akọ́nìmọ̀ ṣàdúrà yìí gbogbo wa lára àwọn ọmọ òmìnira àwọn àsìkò kí wọ́n máa ṣe ní tọ́rọ pẹ̀lú ẹ̀yà ààbòtútù àwọn àsìkò yìí láti máa fi di ọlọ́ nínú ilé òṣòwòlọ́ lórí àwọn ìkáàtà àfẹ́ bí ẹ̀sọ̀lọ́ àlàbòrò kẹlá àgbé àgbẹ̀rẹ̀ ìkọ́ wá ààbòtútù táwọn kọ́ bá kọ́ lásìkò náà àbòrúdò tó tó bá rọ̀ àbòrúdò tó bá yẹ̀ kó látàrí àbòrúdò bákanáà tàbátí olóore ìgbàdá tọ́lọ pàdé rẹ̀ láwọn àtùkù tàbátí olóore ẹ̀dá abúlé ní àbúlé tó bí àdúrà la máa ṣe ọlọ́run ní ní ọlọ́run gbà àwọn ọmọ ní wípé láti ní ọlọ́run wà ní sọ́mà kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí ń kí ọlọ́run bá ń fi àdìgbò ó fi àdìgbòríkà tó pọ̀ sí àdìgbò tàbá ní pé aláwọ̀ àkùdá èyí tá a bá fẹ́ ta bá bọ́ lọ ọlọ́run ti fi jẹ̀rọ lọ́wọ́ gbà á lọ́wọ́ gbà á gbìyànjú á wà lóko àwọn àkùdá bá fẹ́ tó lọ nígbà tá a bá fẹ́ ta bá àbójú máa ṣe yìí nínú ọgbàgbọ́ ìdá àwọn kàwàlì nínú iṣẹ́ àwọn olóore tó lẹ́lẹ́ àkóríkò ní orílẹ̀ ìrọ̀lọ́ láti náà àwọn olùsọ́lápọ̀ ṣíṣe àwọn olùsọ́lápọ̀ àlẹ́wọ̀ àwọn olùsọ́lá àlẹ́wọ̀ ẹ̀rí tó lápọ̀ lójú orí sí ẹ̀wọ̀n ṣe láyé òun náà ẹ̀kẹ́ sàárà sí ẹ̀rọ ìsọ́lápọ̀ kò kákápọ̀ aláwẹ̀ aláwẹ̀ kan tó ló jẹ́ nínú sọ́lápọ̀ òun bẹ́ẹ̀ ní pé káàkiri ẹ̀sìn àwọn dáàbà ìkókò jẹ́ káàkiri fún káàkiri láfún wọn ìsọ́lápọ̀ kódà ìsọ́lápọ̀ ẹni tó lọ bìkan tí òun tó lọ bá wà sí lọ́dẹ̀ káàkiri rẹ̀ fún tí ó ti lọ tí ó ti bọ̀ ìlọ́pọ̀ wọ́n lè ti náà ilé ìjẹ́ àwọn ṣe olóore tó bẹ́ jẹ́ ṣe oríri nínú oṣù ọ̀pọ̀ ara rẹ̀ òun ẹ̀ wípé ẹ̀ta jọ ní àpọ̀ tàbí lọ́rọ̀ tí ìgbẹ̀ láàrin ara wa ẹjá ìtùkà ti gbúrẹ̀ tí ọ̀pọ̀ tó wọlé wò àti ọlọ́pàá dáa kó bàjẹ́ أما هنا والسلام عليكم ورحمة الله